kíni kíni kí ló ṣẹlẹ̀ láti bo. ojú mi dáadáa ò dá mi mọ̀. ẹ mo ní láti bo ẹ fẹ́ máa halẹ̀ mọ́ mi láti bo. Ah. iná ọgbà yẹn ò dá mi mọ̀. ta ni mi lọ pè ní Alex ìkún bá ọmọ rin ọmọ òfúra. bàbá mi. bàbá mi bàbá ẹ. ẹ̀gbọ́n mi ìmọ̀ pé yìí ni. Ah. balẹ̀ gbọ́ ẹ. ìmọ̀ ń gbókọ yìí ni ìmọ̀ pé yìí ni. kó tó dénú ọgbà yìí ọtí pimp obìnrin tí ó dẹ̀ sí kankan bẹ̀ kò ju five bay lọ wọ́n á ní wàhálà. Eh, plọ́ọ̀gì tèmi tó dáa ju táwọn yòókù lọ. plọ́ọ̀gì tó dé dáa. bẹ́ẹ̀ ni. wáyé. bọ́dọ̀ ẹ kí ló pe asa fún ẹ mo fẹ́ fún ẹ kìlọ̀ àwọn ọmọ tó máa ń kiri tó máa ń gbé fọkùnrin ìkọ́nù wọn ọmọ mi nì mi ìdẹ̀ fẹ́ kó gbówó lórí ẹ̀ mọ́. mo ń bẹ̀ ẹ sọ fún mi. so tí o gbọ́ pé onígbé fẹ́ anybody o fẹ́ tọ́ bọ̀ mi lójú o yà tọ́ bọ̀ padà síta.